أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أدعوك فون ولو وبا أترى كيف فون وساجوا نبي محمد صلى الله عليه وسلم kí ọmọ bá ń sọ ábá rẹ̀ àti gbọ́ntọ́ bí dáadáa tẹ̀lé lánàá rẹ̀ abẹ́rẹ́ wọn bá lékè ọlá àwọn òbí tó bí wa àánú ọlọ́run kọ́lọ́n kó sí kọ́mọ wà pẹ̀lú wọn àwọn olùkọ́ wa tí ọlọ́run dákun jọ járe kó bá wa tàn wọ́n ní ẹ̀sán olóore abẹ́rẹ́ wọn bá lékè ọlá gbogbo àwọn bí ọlọ́run bá àlá gbogbo àkóso ètò àlámọ̀rí wa lé lọ́wọ́ látòrí ètò àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn wa oṣù lórí àwọn àtàyé ìdọ́kọ̀nà ọlọ́run kọ̀ọ̀nà mú kọ́ wà pẹ̀lú wa àwa náà gbogbo ìjọ náà ti di àwa náà takókò kankan tó yẹ pé ọlọ́run ti àwa náà mú àwọn àyè kọ̀ọ̀kan lọ́wọ́ ìtọ́sọ́nà ọlọ́run tọ́lọ̀ dákùn ìdọ́jà àdúgbò kọ́mọ wà pẹ̀lú àwa náà ọ̀rọ̀ bìrì àwọn ti di ara àmọ̀rọ̀ sí pẹ̀lú ògbó ti ọlọ́run bá tẹ̀lá a ó tún máa tẹ̀síwájú lọ́sàn yìí nínú tẹ̀síwájú wa eléyìí àbá mọ̀lá ti tàbí àti bẹ̀rẹ̀ rọ̀rọ̀ lánàá àtúbẹ̀rẹ̀ súrà míì sáàmù sí súrà tó lè sá súrà tó lè sá ayé alákọ̀ọ́kọ́ tí a bẹ̀rẹ̀ látara tó wà tó bẹ̀rẹ̀ láti tó máa tẹ̀síwájú lẹ́yìn níbi tí ọlọ́run bá kàlá títí pè wá àwọn òṣèlú láì ní ajá ìtọ́ àtúmọ̀ sí ìdílé ńlá. يتساءلون به والأرحام àlejọ́lá ó ń pè wá láwọn tó ajẹ́ èèyàn lápapọ̀ gbogbo ìran tó bá ti dè nínú èèyàn wọ́n lọ máa ń torí ìtọ̀yàn láàyè tó ń tọ́jọ́ náà fúnra rẹ̀ tọ́nà ń tọ́ta ọmọ ẹgbẹ́ tọ́ta ọmọ ọlọ́wọ́ tó mọ̀ kó òun lọ́lẹ́tọ̀ọ́ rẹ̀ owó tí wọ́n bá ronú kàn tó owó fóun lẹ́yìn kọ́ máa ń sìn tọ́yàtọ̀ fún àwọn ọba tó da ọlọ́wọ́n bá àdébí ọlá ń pè ọ́ ọlọ́wọ́n bá àdébí ọlá ń pè ọ́ ń bá ẹ sọ̀rọ̀ àtàwọn tí wọ́n ti ẹ̀rọ ló káyé pé kò tẹ̀ sí síjọ́ lọ́wọ́ lọ́dọ̀ tí wọ́n pé kò kò sọ́ lọ́wọ́ lọ́dọ̀ tí wọ́n. gbogbo ìran èèyàn اتقوا ربكم الذي خلقكم Ọlọ́run ní ẹgbẹ̀rún ọlọ́run ọba ọ̀rọ̀ ọba tó ti rí pé òun òun ti mú yín bọ̀ láti fi tó ti bẹ̀rẹ̀ ilé náà. Ẹ̀rọ ní ọlọ́run ọba ọ̀rọ̀ ọ̀rọ̀ látara ẹ̀mí ìtọ́jú ti bàbá ńlá wa ádámù. láti sọ mọ́ra wa lánàá nínú àlàyé bàbá wa muhammad bin idris ajabi'i rahimahullah wa matawazi kọ́nà kọ́nà ayé fún wa. wọ́n ti sàlàyé ọ̀rọ̀ yẹn fún wa pé a nà tún أنا تميلي أتين توبيل أكبر أبوه آدم ولأمه آواء أبوه آدم ولأمه آواء فإيه له في أفسه شرها يبادر نبيه فالطين والماء منفقر لله آل العلم إنهم على الكتاب مجلس ساد أجل الله على الهدى بمجلس ساد أجل الله فقد كل مؤمن ما كان يؤمن والجاهلون لآل العلم أعداؤهم ayáàdì àbàdà àdáńtù ọ̀dá wà á lórí ẹ̀lẹ̀ ayá wọn àdáńtù ọ̀dá wà á lórí ẹ̀lẹ̀ ayá wọn. abáni àdáńtù lè fi àtẹ sẹ́wọ̀n bí ní ká sọ yí pé gbogbo àníyàn ní abala tẹ̀mọ̀tì àkùnfà wọn gbogbo apáta àjọra wa ni àríwá kan náà ni abala kan náà ni ìgbélé kan náà ni gbogbo wa wá. àbúrò mọ̀ àdàkùn wọlé òun àwọn àwọn. bàbá gbogbo wa bàbá gbogbo apáta àtàbí ádámà ni ìyá wa ni àwa àtìyẹn ní tọ́lọ̀ máa ní lọ láǹtọ̀ fún wa yìí pé alẹ́ ní ọlámọ́kùnrin ní ìnáwó wa ìyá látara ẹ̀mí ọ̀run náà lọ́dọ̀ ti dá gbogbo wa sí ìjà mẹ́lùú ìyàwó ẹ̀ òun dá. látara ẹ̀mí náà ẹ̀yìn tábàlọ́dé wà àwọn ọmọ ẹni léwu àwọn arò pé bíbá níbi adama là ń ọlọ́run tí wọ́n ń sọ pé wà wọ́n lápọ̀ ní ìhà abẹ́ẹ̀lì kọ́mọ́tà fún wa lọ́wọ́ àdúgbò àtọ́lọ́ fẹ́ sọ̀rọ̀ ọlọ́run ní níyà ẹ̀mí yẹn nígbà tó ti gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ kata ni kàtọ́jú ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ máa bá sọ́dọ̀ fún wa pé ya ọ́dì máa ní bísí kan tẹ́sí ààrẹ ní ìdí máa ní àtẹ́sílù mọ̀rìbù àmì máa fi ìmúsẹ́ra nù àtẹ́sílù mọ̀rìbù àmì máa fi ìmúsẹ́ra nù àkẹ́sílù àdánù wá tẹ́kùnrin ìbàdọ̀ ìyá wà á ń dàbí iná fìlà bẹ́ẹ̀ ní ìyẹ́ ń dá wọn wà á ń dàbí iná òjìlá bẹ́ẹ̀ ní ìyẹ́ ń dá wọn. eléyìí náà ní di ọlá ń sọ wá níbí pé ní àkọ́bẹ́lẹ̀ àlànà mojú tẹ́lẹ̀ rẹ̀ wá sí pé ìbàdọ̀ ìlà ìtẹ́lẹ̀ bùkátà sí pé mú jẹ́mà tá a máa ń tẹ́lẹ̀ wá bùkátà ìjà ọmọ ìtẹ́nu wà bùkátà ní àbáyé máa inú tẹ́lẹ̀ kọ́ lóun tẹ̀lé ní àbáyé inú tẹ́lẹ̀ là àbáyé inú tẹ̀lé àwọn tí wọ́n sọ̀rọ̀ ìlànà sí a àjàtù ní ájàtì náà ìlàtọ̀ hàn àwọn kàkàkọ́ wọ́n ní ẹ̀mí wa àjàtù ájà mẹ ájàtì náà ìlàtọ̀ hàn ó kù káàtà kọ́ máa gbọ́ wà kọ́ máa gbọ́ ọlọ́run kọ́ máa gbọ́ kí lọ́lọ́run kí lànà ẹ̀dì sọ ju bí àwọn akẹgbẹ́ ti bùkátà tó ń jẹ àti kàmù

Gbogbo wa ń dábì náà sí láàá. Àwọn èèyàn wá lójú tẹ́jì ara ni wọ́n tọ́jú. Báyìí bá múlú tẹ̀lé ni, wọ́n mọ̀ yí pé ẹ̀mí wa ìdìbò ẹ̀kọ́jọ́ yẹpẹrẹ. lórí. nínú àwọn súrà kan bí ó ní wàṣàmùsì wà dùn áhá والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها والنفس وما سواها فألهمها فجورها وتقواها كمل ذلك قد أفلح من زكاها ti kàgbájúdó láti fò wa ẹ̀mí tá ń sọ̀rọ̀ nípa rẹ̀ lọ́wọ́ yìí ẹ̀mí gbogbo ẹ̀ ló wà bẹ́ẹ̀ ìwà bùdó ẹ̀mí àmà ìwà dáadáa ẹ̀mí àmà mo tẹ̀jẹ́ bí pé èyí tí sábà máa fẹ́ kó orí inú ẹ̀mí òun náà ìwà bùdó pé nínú ọ̀rọ̀ tọ́nà ọba ilé kíláàsì kíláàsì Yusuf sọ̀tàn Yusuf bọ̀ wí ó ní wà ní ẹ̀họ́ ẹ̀mí tẹ̀rí yẹn a máa ń pani láti kó sàbúrú ńlá máa rọ̀ nínú ọ̀rọ̀ àyàfi tọ́lọ́ bá sàánú nínú ẹ̀mí ló lè mú bọ́ síbi aburú ìyẹn náà lọ́lọ́wọ́ bá lè fi ọlọ́wọ́ ti sọ fún wa yí pé kọ́ni áfúlà máa ń gbà kó níbi àwọn ìwàkiwà ẹ̀tọ́ bá lè fọ ẹ̀mí ẹ̀ má kó níbi èròkèrò ẹ̀tọ́ bá lè mójú tó sọ ẹ̀kẹ́ mi ẹ̀ tó kú káàtà sí tó bá lè fọ ẹ̀mí náà. Wàbọ́dé kọ́ bá máa ń tàṣà ẹ̀tọ́ wá fẹ̀mí náà lẹ̀ ní títọ̀ bí ẹni ọlọ́ọ̀bà àdéjọ́lá ní oṣù ọ̀hún ti fọ́ọ̀tì ó ti dòbò ọ̀kan náà àwọn àbá nígbà tó wọ́n fẹ́ jẹ́ ká máa bẹ́ẹ̀ mi ò sì rí táàbì mọ̀ yí pé ó rọrùn fún wa láti mọ̀ ó sì rọrùn fún wa láti bàá jẹ́ láti bílẹ̀ kọ́ máa bára lu ẹ̀mí owó àlọ́ mú tẹ̀síwò ẹ̀mí wá fún wa táàbì gbọ́yé sẹ̀ǹpé nínú elimẹ̀lì bàlágà alikọ́rọ́lù sí ìdìmánù tẹ̀síbì kí ni ìyọ́ kùnbánà òun náà ní kí sáà sọ yẹn kó lè bá yé yí dáadáa wọ́n ní wọn náà tó ká sí kò lè ẹ́ kámẹ́lì òṣàpá àlá òfin rọ̀tọ̀ ìwà ní sàmúfin òun yá ń bà òfin rọ̀tọ̀ ìwà ní sàmúfin òun yá ń bà wọn náà tó ká sí kò lè ẹ̀mí tẹ̀rí ẹ kàfébúlì ọ̀dà gẹ́gẹ́ bí ọmọ òpó lónìí ẹ ń ta àmìlí òṣàbà àlà tọ́ ọba fi lẹ̀ ẹ ń ta àmìlí tọ́ ọba fẹ̀mí yẹn lẹ̀ ṣàbà ọmọ kékeré tó fi ẹ́ tó ní kọ́ máa mú mú lọ ọmọ kékeré tí mú mú lọ ṣábà aláàbùpè rọ̀bà yóò dàgbà lórí ìfẹ́ ọ̀yàwó náà ni o ṣábà alá ẹsẹ̀ kan nìyẹn yóò dàgbà lórí òfin rọ̀tọ̀ ẹsẹ̀ kékeré yẹn wà ìfẹ́ ọ̀yàwó mú yẹn yóò nífẹ̀ẹ́ kọ́lọ́mù yẹn kọ́lọ́mù yẹn lọ kódà dépò pé yóò ti tán tọ́lẹ̀ mú lọ́rọ̀ bá màmá yòówó ṣe mọ bá kojú akọ̀fẹ́ mú yóò mú sọ̀kúta bẹ́ẹ̀ ìyá yòówó àdékọ̀fẹ́ mú àkúrà ẹ̀kọ́ tẹ̀lẹ̀ náà ní ìjẹ ìgbàlẹ̀ bọ́ tẹ̀lẹ̀ tẹ́gbà lẹ́nu àbá mi wà ní tẹ́rù tí mú ìyá ń fà tọ́ wá sì gbà lẹ́nu ẹ̀ náà yọ gbà jíjá wà ní tẹ́rù tí mú ìyá ń fà pèmí tọ́ wá sì gbà lẹ́nu ẹ̀ náà yóò fi lẹ̀ àpèjúwe ẹ̀mí nìyẹn tọ́ ọ bá fẹ̀mí rẹ̀ lẹ̀ lórí gbogbo àwọn àwọn àbàjẹ́ gbogbo àwọn nǹkan tí ń wù pé kọ́ máa fún gbogbo ẹ̀ inú tí ọmọ àdùn tí ọmọ bá lọ bẹ́ẹ̀ náà ṣùgbọ́n tó bá lè lójú tó gbà ń ti bá náà ẹ rí i pé ọmọ tí wọ́n fẹ́ gbọ́ fún lẹ́nu ẹ̀ ẹ rí i pé kèé fèrè ọ̀hún náà o kódà ìyá ọmọ máa ń káyọ̀sì bí ọjọ́ méjì kan sẹ́kọ́ máa ń oníjọ bíjà bíjà náà ni ọmọ ṣe tí wọ́n fi gbà àmọ́ bí ọjọ́ méjì yẹn tí a bá ti ní ìgbà lọ́wọ́ náà nìyẹn sọ́bẹ̀ ti ṣe pé di náà nù ẹ̀mí ti nù ẹ̀mí wa torí ìdí eléyìí káwa náà lọ máa ń tẹ́lẹ̀ ká lọ ìfẹ́ mi ó bùkátà ká fún mi فقولوا لأرواح المعانية فقولوا لأرواح المعانية وليس أن طعمت ولا شربت وليس أن طعمت ولا شربت فقولوا الروح أنت من سمي من جاء àrùwá olùmọ̀ání òun ni kọ́ máa gbọ́ ìtumọ̀ akẹ́lọ ọlọ́run kíkẹ́lá ànábì sọ nítọ́ oúnjẹ máa fẹ́ oúnjẹ tó lè tọ́jú ẹ̀mí wa nìyẹn pé kíkẹ́lọ ọlọ́run ọba wí kí ni ọlọ́run ọba fẹ́ oúnjẹ tó lè tọ́jú ẹ̀mí wá nìyẹn òun ni ó máa kọ́ ẹ̀mí wa máa kó omi fẹ́ èyí ni ó máa tẹ́rù báyìí pé àwọn àwọn akẹ́sì ṣe báyìí lánàá èrè jẹ báyìí ni wọ́n jẹ inú rẹ̀ ló dùn pé àdínà ah, fẹ́ dùn àdínà fẹ́ jẹ wíìlì jẹ bẹ́ẹ̀. fàkútù rú oúnjẹ ẹ̀mí àrùwá olùmọ̀ání òun ni òun náà ni kọ́ máa ń kó àwọn oníranran ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́wọ́n bá

ara rẹ nìkan nìyẹn sáǹfààní fún àbẹ́ni ah, fún mi èmi máa mú tọ́dà kódà kó jẹ́ ìtọ́dà gan tẹ́sẹ̀ fọwọ́ sí nínú tẹ́sẹ̀ fọwọ́ sí àwọn ọmọ náà pọ̀ o lè mu mọ́tì o lè mu o lè mu àwọn tí ọ o lè mu ọsàn o lè máńgò o lè o lè gbogbo àwọn nǹkan oríṣiríṣi àwọn nǹkan èso tí náà rí kó àmọ́ yẹn pọ̀ ń tẹ̀mí èyí tó ṣe ẹ̀mí láǹfààní ni kí ni takùtùrù ìhàrù àwọn màání yẹn. ibi àti ìyàlọ́bẹ̀ yẹn òun lọ rẹ̀ mí wípé ní ẹ̀mí la ń jà wá ẹ̀rí ẹ̀mí láti ń já wa àpírà la nẹ́fì wa fàtọ́ yìí la fàtọ́ yìí tó ẹ̀mí nìyẹn ogún ẹ̀mí ni tó fẹ́. pẹ̀lú ẹ̀mí ló fi jẹ́wọ́ kéèsì ara bọ́dì tẹ́mì ń gbénú ẹ̀ torí tẹ́yìn bá ti kú òun bẹ́ẹ̀ ó ti dòkú ẹ̀rí bẹ́ẹ̀ bá ti fóònù ara ó ti dín ní jàmá ó ti dòkú etí wọn ó sọ nígbà yá ẹgbẹ́ òkú ńlẹ̀ ó kọ̀ lé ìpadà sí wọn ò ní pé olùkọ́ rẹ má yóò dúró kọ̀ kan dúdú èdè ọkàn kò èmi tí ọkàn kò wọ̀ náà ẹja tó kú lẹ ẹja tó tó kú la ẹja palẹ̀ mọ́ òkú ẹja lẹ bó lọ bó kú mẹ́lẹ̀ yọkàn kò èmi tí ọkàn yọkàn kò wọ̀ náà yọkàn kò wọ̀ èyí tá a bá wá ń ṣe é lẹ̀ òun ló kù dáná báwo. torí di eléyìí ọlọ́wọ́ bá lè fi ọlá gbogbo wá ti wá náà nìyẹn mí na sí wá yíyà láti bí ẹ̀mí kan gbogbo láti wá. ọlọ́wọ́ bá lè ní látara ẹ̀mí kan ìlọ́lọ́run ti dáyàwó rẹ̀ ti ṣe àwa. ó wá mú jáde látara àwọn méjèèjì ọkùnrin tíyantíyá ọkùnrin pàkúrẹ́gẹ́dẹ́ ọkùnrin tó pọ̀ bẹ́ẹ̀ lọ́mọbìnrin náà jáde ní tíyantíyá níbàmú abẹ́ríkà wọ́n lábí sọ́tún àwọn aláàánú ìjọ̀dúnrún wa lánàá wípé ní gbogbo ìran kí ìran tó gbogbo lè jẹ́ ìpìlẹ̀ gbogbo wa náà ní ma ya kan náà gbogbo wa àyà yìí tọ́ka sí yìí tọ́ka sí ìjọmọ kan gbogbo wa nínú àyà yìí ìpìlẹ̀ wa lọ́wọ́ bá lè sọ wa yẹn tọ́bọ́ wa bẹ́ẹ̀ ẹ̀wọ̀n tọ́lọ̀ ń kọ́ mi bẹ̀rẹ̀ ọlọ́ni bá bá ó ń kan tá ń pè ní tribalism eléyìí tó kọ́mọ̀ eléyìí tó láàrin ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ẹ̀dá bó ṣe ń bẹ láàrin èèyàn dúdú ló ń bẹ láàrin òyìnbó bó ṣe ń bẹ láàrin òyìnbó ló ń bẹ lọ́dọ̀ lárúbáwá ẹ̀rí kódà ní arọ tọba tó ní arọ gbogbo àmì dárúbá mi ò kọ́ mẹ́jẹ̀ lọ́nà tọba jẹ̀ ní ìlú ìtẹ̀lú láì àbàbí máa rò pẹ́sẹ̀ wọ́n ara àwọn òṣìṣẹ́ àwọn láàrin yìí bí wọ́n ṣe máa fún àwọn tó jẹ́ ti wọn ní pàrọ́rìtì lórí àwọn tí èmi ti wọn níbi nǹkan tó yẹ pé àjọ lẹ́tọ̀ọ́ sí ni àwọn yóò ti máa fún àwọn tí wọn ní pàrọ́rìtì tó yẹ pé gbogbo wa lájọ lẹ́tọ̀ọ́ sí. ẹ̀sìn kọ eléyìí ẹ̀sìn tó jẹ́ ká mọ̀ yìí pé gbogbo wa náà ọ̀kan náà ni wá ká má rí ọmọ làkejì wa gẹ́gẹ́ bí pé kò jámọ́ nǹkankan ká má rí ọmọ làkejì wa gẹ́gẹ́ bí wípé bá burú bá lè sèun kó sé àbí ká tí láti ẹ̀tún wá bẹ́ẹ̀ sọ pẹ̀lú ẹni tó yẹ pé ọwọ́ ti ẹ̀gán laburú ti ẹ̀tí sọmọ làkejì tẹ́mọ̀ kọ́tọ̀ ni ká burú ó séèyàn kọ́mọ̀já tọwọ́ rẹ̀ lórí sé ọ̀kan nìyẹn ṣùgbọ́n ẹ̀kejì ni èyí tó wá lágbára nìyẹn pé ẹ̀kú ọ̀gán ló pláàni aburú yẹn fún ká burú yẹn fi dé so o mọ̀ wípé àbúrò rẹ tí wọ́n jọ bí ní bàbá kan ní ìyá kan tí nǹkan ọ̀bá ṣe ọ́ lọ́pọlọ ó ní mẹ́jẹ́ ká fún ọba àdéjọ lápẹ́ta kí èsì bíi náà yìí pé bí ń kọjá lọ ìgbìrà bí ń kọjá lọ tí wọ́n jẹ́ yorùbá màá pé bó sì fẹ́ràn àbúrò rẹ tí bàbá kan ìyá kan jọ bí pọ̀ bẹ́ẹ̀ torí pé kí ni ìpìlẹ̀ rẹ̀ ìpìlẹ̀ díẹ̀ náà ọ̀kan náà ni bàbá kan náà lọ́jọ́ bí ádámà náà ló bí wọn náà ádámà ló bí wọn náà àwáwù ló bí wọn náà àwáwù ló bí wọn náà ìtọ́mọ̀ nǹkan fún àníyẹ̀ o làbá ìwọ́n mìta fi sọ fún ayé pé àníṣẹ́ èèyàn mìjíàtẹ̀ lábàlá kaná ní gbogbo wálúwá bàbá gbogbo wa náà là nábi ádámà ìyá ńlá gbogbo wa náà là wá kódà kó tiẹ̀ wá jẹ́ sí wípé ìpìlẹ̀ kan bẹ́ẹ̀ ìpìlẹ̀ ti yín ẹ jẹ́ ìdílé kan tó jẹ́ ní ńlá tó jẹ́ onípò tó jẹ́ ọlọ́lá tó gbajúmọ̀ láwùjọ. Mhm. tó ṣe yí pé ìjẹ́ onípò yìí àwọn bàbá tiwa àwọn ni wọ́n kọ́ jọba nílùú yìí àwọn bàbá tiwa mínísítà ni wọ́n àwọn bàbá tiwa gọ́vnà ni wọ́n àwọn bàbá tí wá sẹ́nẹ́tọ̀ ni wọ́n àwọn bàbá tí wá pírẹ́sìdẹ̀ntì ni wọ́n àwọn bàbá tí wá e, àwọn bàbá tí wá káàkọ̀ àmbásádọ̀ ni wọ́n wọ́n gbajúmọ̀ káàkiri ìlú mọ̀ǹká ni wọ́n téèyàn wá fẹ́ máa fà wọn ìpìlẹ̀ yẹn ọbẹ̀ máa fi ṣe báàlì lọ béèrè mi dáadáa ọmọ tó bí wọ́n jẹ tí wọ́n sọ pé ọmọ at least family wa ti pòtù sí sẹ́nẹ́tọ̀ bí mẹ́wàá afron family wa ti produce gómìnà bí mẹ́ta afron nílùú àwọn bàbá wa pàtó alójọba ọ̀rẹ́ wọn fìyẹn bó ọ̀rẹ́ wọn fìyẹn ti báàrí ẹ̀sọ̀ fún wípé ọ̀bí rẹ̀ ọlọ́fún wọn òòrí nìkan sí ìfẹ́ àtòrin náà ní ìpìlẹ̀ rẹ̀ ìtọ́kárí àníṣẹ́ ìpìlẹ̀ rẹ̀ bàbá ńlá wa nẹ́bí ádámà náà ní ibi àdìsí dá nẹ́bí wa ádámà ara ìpẹ́ ní ìpẹ́ àtòrin òun náà ní ìpìlẹ̀ rẹ̀ àníṣẹ́ wàyíyà kùnrin láwùrán sí áfìlì nípò ni ìdílé ọlọ́lá ni ìdílé àwọn èèyàn pàtàkì ni yorùbá fi hùn lẹ́bi sọmọ èèyàn abẹ́ máa fi yẹn ṣe báàrí tó fẹ́ máa fi wọ àwọn nǹkan gẹ́gẹ́ bíi pàmò ọ̀já máa kankan láyé tó fẹ́ máa fi wọ àwọn nǹkan gẹ́gẹ́ bíi kóhùn lè fi ipò yẹn yẹn jẹ tó fẹ́ máa fi wọ àwọn nǹkan gẹ́gẹ́ bíi wípé òun lè fọwọ́ lágbá tó fẹ́ máa fi wọ àwọn nǹkan gẹ́gẹ́ bíi wípé àwa lè yàn pàtàkì láwùjọ èèyàn ọ̀já máa ń kankan. bàbá olówó bàbá ọlọ́lá bàbá onípò pàtì inú wa lè máa wò. èèpẹ̀ náà ni ọ́ àtomi ibẹ̀ ló ti wá torí wà bá ńlá gbogbo wa nìyà nẹ́bí wa ádámà kí ló tún tẹ̀lé àbá ní mali bákàrù ilá lè àlèlè ilmi iná ọmọ ìsíọ́ bàbá ti ẹ̀rẹ́ ti tọ́wọ́ bẹ́ẹ̀ ṣe fáàrí àwọn tọ́lọ̀ ń fún ní yíma àwọn làbá ní wọ́n yẹ kán ṣe fáàrí alálìwùdá ní màní sáádà àti láwùrọ̀ alálìwùdá ní sáádà àti ti ẹ̀fẹ́ ṣe báàrí àwọn onímọ̀ lẹ́ẹ̀kún ṣe báàrí kí láwọn náà lè fi ṣe báàrí àwọn tó bá tí ó nímọ̀ tó wà lórí ìmọ̀lẹ̀ ní pípẹ́ ni tóun náà máa physics òun náà mọ̀ pílásì pé àmì professor physics tọ́ọ̀ bá ti dá ọlọ́run ọba mà olóòdò ni ọ́ tọ́ọ̀ bá ti dá ọlọ́run ọba ẹ̀kọ́ ó ṣe mà ọba àtúnkù onípòfẹ́sọ̀ fún olókùnrin èdè ànọ́dá lẹ́wù fúnra rẹ̀ tó tún ju pẹ̀lú olórílẹ̀-èdè táwà ìtúnjẹ pé lágbàáyé àti ìtúnrí ètò pòfẹ́sọ̀ lọ lákòókò táwà yìí ní academy line àbírí ó tó wá rí ẹ̀dọ́ ẹ̀kọ́ náà ti lọ́gá pọ́pa pòfẹ́sọ̀ níbi gbogbo orú ìmọ̀ ìran ìmọ̀ tó wà láyé tá a máa sọ pé rìsọ́ọ̀tì tó mú jáde náà ni wípé kò sí ọlọ́run ọba abó tí ẹ sọ pọ́wà mọ́kọ̀ lẹ́tọ̀ọ́ tí jọ ti ń fi ẹ ọ̀tọ̀ rẹ tó lẹ́tọ̀ọ́ tí jọ fi rẹ tó bá yẹ pé yẹn bá ní ajẹ́kólódò ní ọ kèsè yẹn ọlọ́run ọba àlejò ọlá ń sọ àwọn tí ọlọ́run ọba àlejò ọlá ń sọ dáàbà ìmọ̀mù dábì náà ń tọ́ka sí wípé àwọn onímọ̀ yẹn ni wọ́n lè ṣe báàrí torí pé àwọn tá a sọ yìí àwọn wà lórí ìmọ̀nà wọ́n dá ọba tó dá wọn mà wọ́n dá ọba tó dá wọn ìfẹ́ ọ̀pọ̀ tuntun ní òwe méjì òun ló sì lẹ́tọ̀ọ́ síjọ sí wa torí pé kí ni máa ń láyà kálukú láàyò ìbàdí ẹni tí ò dá ni ò lẹ́tọ̀ọ́ síjọ sí ẹni ẹni tó dá ni ló lẹ́tọ̀ọ́ síjọ sí wa á ti wá mú ẹ̀dá kan táwa lóun láàmú ọ̀nà òfin balẹ̀ fún yálà èèyàn ní ẹni tí ń sin Ṣàngó èèyàn ló sìn ẹni tó ń sin Òwu èèyàn ló sìn ẹni tó ń sin Ọbàtálá èèyàn ló sìn gbogbo àwọn tí wọ́n ń sin àwọn akẹ́kọ̀ọ́ kan bá àdàkọ̀ yẹn èèyàn ni wọ́n ń sìn torí pé sílẹ̀ àwọn èèyàn yẹn àwọn èèyàn kan tó wáyé tí wọ́n jẹ́ akọni tí wọ́n ní ìlàpá kan lórílẹ̀ látara ìlàpá wọn yẹn lọ́wọ́ àti láti àwọn èèyàn gbá ah, èèyàn lálẹ́ nìyí wọ́n lè tọ́jú ká máa sìn ẹjá bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn gbogbo tí wọ́n yàn láàyò yẹn ẹni tó ń sin Ṣàngó ṣé Ṣàngó lọ́dà òun náà sọ pé rárá Ṣàngó kọ́ dáhùn ìjà nígbà tí ọ̀wá dá ọ kí ló wá lóde sí ẹni tó ń sin Ọ̀ṣun ẹjá bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ pé sí Ọ̀ṣun lọ́dà ọ òun náà ní rárá ìjà nígbà tí èso òun lọ́dà ọ̀fun tó wá lẹ́kọ̀ọ́ ìjọba rẹ̀ òun kọ́ tó ní tó tó wá kí lókì tí ó da a ah, ìkàlẹ̀ yẹn èèyàn tẹ́ ń sí òun o torí pé kí ni ẹ kì í lókì tí wọ́n kì wọ́n náà tí wọ́n jẹ́ kì wọ́n lọ́rùn kí ni wọ́n mọ̀ já ẹ sì kì kì í pé olómi àsọ́bù wa ọ̀lá sọ́nlé fi àá yẹn gidi kó pàǹtírí

Ah, ó lásọ gidi ńlẹ́ bẹ́ẹ̀ mú aṣọ agbádá tí wọ́n kóṣẹ́ sí níwájú kóṣẹ́ sí lẹ́yìn ó ní ńlẹ́ kọ̀ wá ní wọ̀ yóò kó ìmọ̀ ha yóò wá àbúra ah, tí ah. wọ́n jọ kì wọ bẹ́ẹ̀ wípọ́ lóorùn ni ó tún sapá agbádá ó rí kókò nínú wọ torí ìdí eléèbó tẹ̀ wá jẹ́ bẹ́ẹ̀ ilẹ̀ máa ń bẹ́ẹ̀ rí ọyẹ kó kálukú wa náà kárùnú àrùnyìn lẹ̀ òkúta ẹlẹ́sìn tóun náà nílà dáadáa láàrin àwọn àwùjọ tó gbé ìwáṣẹ̀ yẹn kò tí ìtọ́sítàsìn kò tí ọlọ́run ọba àlejò ọlá tó da òun ẹ̀ka yẹn òun ni wípé gbogbo ẹni tóun náà bá ń tí o bá ti lè dá ọlọ́wọ́ ọba tó dá a mà wípé òun náà yẹ kó sìn èso ní mímọ́ o gbogbo ẹni tí ọba ti dá ní tó jẹ́ tọ́mà wípé eléyìí ló tọ́ tọ́ yẹ ká jẹ eléyìí ni ò tọ́ tọ́ yẹ ká nàbí wà láyé àdúgbò lè halálà mi nà lè haram kọjá ẹ̀ tọ́mà yàtọ̀ bẹ́ẹ̀ wọ̀ irun wa làá máa pè ní káríkámì kari ka mɛ abẹ́rẹ́ kari ka sɛgɛnɛ kari ka kala tiri nǹkan ti bɔ láàlù bá lé amìlì àrá amìlì àlàálí awìmìlì àrọ́ọ̀nù irú ẹni bí ó kì ń bì kíta ṣé àlàálí lélẹ́yìn ni àbáramù gbogbo àwọn tó bá ti rí báyẹn ẹ jẹ́ ká lọ mọ̀ ní pé kéèsò òsínú àwọn tábà ìnáàmù jáàbì ń sọ yí pé alálùjá ìmọ̀ní sáàdà àdíláwọ̀ alálùjá ìmọ̀ní sáàdà àdíláwọ̀ torí pàwọn ta ní àwọn tí ẹ̀ lé ṣe báàrí àwọn lẹ̀wọ̀n tó ṣe wípé onímọ̀ ni wọ́n wọn alálìkùdà orí ni wọ́n wà wá ní máa wá mọ̀nà láyé tó bá dọ́dọ̀ àwọn wọ̀nyí àwọn yóò sọ sọ́nà ni táwo ọ̀pọ̀lọpọ̀ náà àwọn tí wọ́n bẹ láyé lẹ́nu tí wọ́n jó lórí ẹlẹ́sìn tá a bá àlàfẹ́ sọ ni àbáwọn míì náà táwọn náà ń pera wọn ní olórí ẹlẹ́sìn tẹ́ẹ̀sì àlámà lílọ́dọ̀ wọn tó ẹ pé tí wọ́n padà júwe fún yín ní tí ó ta kó tọ́lọ̀ ń fa ìwọ́n máa júwe fún yín nígbà tá bàbá ń sọ fún yẹn ṣe áà

sọwá ní ọ̀nà rẹ̀ ó sì jẹ́ pé gbogbo olùkúlù lápẹjúwe nìsí ìgbà téèyàn sọ fún wa ẹgbẹ́ dákun mi ò máa ọ̀nà tí mo lè pàdé airport mi ò máa ọ̀nà tí mo lè pàdé bọ́ ọ̀nà tí mo lè pàdé airport mi ò máa nà ẹ dákun ọ̀nà wo ni kí n gbà fana àti airport lẹ́lọ ah, airport kò jìnà síbi àwọn ọmọ tó ń bá ti lọ láwọn ọ̀nà báyìí tọ́mọdé ó sì lọ kọjá bí ìjọba bí ìjọba lẹ́sẹ̀ lọ báyìí kọjá rẹ̀ lẹ́sẹ̀ wà lọ ẹ̀yà rẹ̀ báyìí yà sílẹ̀ tọ́ba béèrè wọ́n sọ pé ọ̀nà tìǹkù ní sábẹ̀ táwọn lọ tọ́ba ti dé lùsì nìkò ó tún wáyé ọ̀nà kẹ́tọ́ lókè èyí ló já sí ẹ́sírẹ́sì ọ̀nà àdó tọ́ba ti débẹ̀ tọ́ba ti já ẹ́sírẹ́sì yẹn òdìrọ́nà òtún lọ́nà bú òtún yọ́nà ya pọ̀ tún yẹ gbé ní yọ́nà ya ọ̀nà àdúgbò sọ́kọ̀ yẹ ọjà tí a pọ̀ tún ẹ̀ láìpẹ́ ẹ̀dàkù sẹ́ni yọ́jà tí a pọ̀ tún àbí yọ́dà mú jìnà ìdààmú jìnà nìyẹn ọ̀nà tí ó ti gbàmí jẹ́jẹ́ tí ò ní wàhálà jáde síbi ọmọ lọ ọmọ lọ sẹ́jì ó jáde títì lọ́hùn ya pọ̀ tún lẹ́gbẹ̀ẹ́ owó tìrẹ kò jìnà síbẹ̀ tó lè ya pọ̀ ẹ wá wo èrè tó ti kọ́kọ́ rìn lọ bí yóò jẹ́ padà mọ̀nà ẹ̀rì kó ti kọ́kọ́ sọ̀rọ̀ náà

òun lẹni tí kìnnà òun lẹni tó lè ṣe báàlì kàn-án. alágbèrè ní àdínsá àdínlá. torí tó wà lójú ọ̀nà àmà ó sì máa tó táwọn èèyàn tó wá bẹ́ẹ̀ mánà wá máa tọ́ wọn tọ́ náà òdodo. bàbá ló ń gbòòrò lórí mi. ẹ lọ mà yí pé wà kọ́ nínú kò lè mú yìí. bàbá ló ń gbòòrò lórí iyì ọmọ èèyàn àpálẹ̀ ọmọ èèyàn màá ká náà yóò sí nù wọ́n. òun náà ní tí ọba ti kú ọ̀gbọ́n bá etí ó jẹ́ sí pé tọ́wá ti ń sèyẹn dáadáa ní ọmọ ajá sí mọ́. ọ̀tá ni wọ́n mú wọn tó ń pẹ́ tí wọ́n ń júwèé ọlọ́run ọba fún ó sì ti ríra rẹ̀ níbi ibi tí ó mú rárá níbi tó ń ti gbádùn ayé lọ́wọ́ táyé ti tẹ́ra rẹ̀ lẹ̀ fún tí mú rárá ń bẹ̀ tó rò pé òun gbádùn tẹ́wàá ń sọ fún pé àyíkò ṣe yìí kódà kò jọ kankan yóò máa sọ fún mi pé ẹ̀yìn tẹ́ ìjà ẹ̀yìn tẹ́ ìmọ̀ ti ń lọ ẹ̀yìn tẹ́ ìpọ́n yóò rí ẹgbà tó wùlò wúgbà ju ayé lọ látara bẹ́ẹ̀ tó wàá mú yín lọ́tà torí ìdí eléyìí àbá ìmọ̀mù dábì ìjúwe fún wa ká lọ mọ̀ yí pé àwọn tó bá rí báyẹn àìdá ọlọ́wọ̀n ọba mà ló ń ṣe wọ́n. àbá ní fàfúsì ẹlmì àfàfúsì bẹ̀rẹ̀ ẹlmì wọn náà jèrè wọn náà kó èrè jẹ pẹ̀lú kọ wáyé ma ẹ̀sìn tá a fi jọ́ lọ́wọ́ ọba mà. tọ́ ọba lè rí ìmọ̀ tọ́ dá ọlọ́wọ́n ọba mà ó máa sẹ̀mí lẹ́ni tí ó jèrè láéláé. Wà lọ́mọ̀ yí pé ànátùmọ̀ òun táwàá lórí ẹ̀dùn rẹ̀ á. gbogbo èèyàn pátá àwọn tí wọ́n já láìmọ̀kan nínú wọn òkú ni gbogbo wọn ìwà tí ọba ti dá ọlọ́run ọba mà òkú ni. àwọn tó dá ọlọ́run ọba mà sí mà ìdá ọlọ́run ọba mà ń bẹ lára wọn nìkan lára yìí èyí wọn làbẹ́bí náà ń júwe fún wa torípé ẹni tó mọ ọlọ́run jẹ́ ọ̀rọ̀ sí ọlọ́run. àrẹ ìwà mọ̀ wípé mádàlù lẹ́bí yẹ́kú rọ́bà ti àdísàbà àbúrúbà láti àríkà wa wọ́n ní mádàlù lẹ́bí yẹ́kú rọ́bà wálẹ̀bí la yẹ́kú rọ́bà mádàlù lẹ́ àìsí wàlìmẹ́yì sọ́kọ̀ọ́ àríwọ̀ sẹ́lá àrẹ àpèjúwe ti máa ọba rẹ̀ mà ti ọba pé ọba ni ẹ́ mátàlẹ̀lẹ̀ àìsí wà lè mẹ́yìn ó dà ká máa gbé òkú àtàlà yìí síra wọn ẹ̀wọ̀n torí ìdí wá ibi a ti lọ òun ni wípé kò sí báàrí kan lórí ẹnìkan tọ́nà kódà ní gbajúmọ̀ ni kódà ní dídá ẹ̀dá tẹjọ ríra ayé báyìí náà ni mà yí pé kò sí bàárí kan lára gbogbo yín abúhùmọ̀ wálé ọmọ àwa wọn. bàbá kan náà ló bí yín ìyá kan náà ló bí kan láàrin òyìnbó ti lárúbáwá ti áfíríkà ọ̀kan náà jọ ní gbogbo wa kátó wa máa sọ ti nàìjíríà náà haúsá ibo yorùbá àti gbogbo àwọn ẹ̀yà tó wà lábẹ́ ẹ̀ ọ̀kan náà jọ ní gbogbo wa ká máa ríra wa lọ́kan tá a bá ti ríra wa lọ́kan ìyẹn láàfin ní máa fi ní tá à ń pè ní ẹlẹ́yàmẹ̀yà òun láàfin ní máa fi bára wa gbé tí ó fi gé pé tẹ́lẹ̀ kan ò sí ká parọ́ rẹ̀ máa kó dé tẹ́lẹ̀ kan ò dé ayé ó sì parọ́ ẹ̀ ó sì fabricate irọ́ yẹn ó sì gbé jáde ló sì dùn ní olóṣèlú àwọn èèyàn àwọn kọ́mọ àárẹ̀ àti lórí ẹ̀ eléyìí sọ yìí kò tún àti pé sọ fún wọn ti ń ṣẹlẹ̀ ní Nàìjíríà gbérọ́ ni o èyí tó ń ṣẹlẹ̀ tó tí òdòdó náà pọ̀ já tirẹ̀ rẹ̀ o ṣùgbọ́n bẹ́ẹ̀ náà lèyí tó sì jọ irọ́ náà pọ̀ jáǹtì rẹ̀ rẹ̀ tí wọ́n fàbíkéètì ẹ̀ yóò sì jọ olólórí pàápàá jùlọ lásìkò sí lásìkò tá a wà lásìkò íńtánẹ́ẹ̀tì yìí àsìkò social media iṣẹ́ òṣèlẹ̀ nítorí àyọ́gbé wáyé àdúgbẹ́ máa rí nǹkan tó ti ṣẹlẹ̀ láti bí ọdún mẹ́fà sẹ́yìn ó sì jọ ẹgbàá fẹ́sẹ̀ ṣẹlẹ̀ tí wọ́n lé ọdún kan mo rí kiri kan lórí internet mo wá fẹ́ ma mo wá ń ta àwọn àwòrán bá ah, ọlọ́mọ sánú wa nǹkan ẹtí dẹ́rù wà mí mo ti káyà sókè ọ̀fẹ́ nù àwọn ọmọ kéwú lọ́dún náà lọ́hùn lọ́wọ́ àti àwọn ọdún sáà áá ah, nílé yìí ni ó sẹ́kù bí ọdún mẹ́ta tó ti ní lórí bóòlù ọ̀dọ̀ mi ah. áá abẹ́ẹ̀dìjà ebi ti dá máa rí àti lórí ẹ̀ pé nígbà tí ìgbà yẹn tẹ̀fẹ̀rẹ̀ nígbà tẹ́mi ò rí gbà yẹn ẹni tó wá ẹsẹ̀ sẹ́ndì ẹ̀ ó yẹ wá sẹ́ndì ẹ̀ tí nǹkan yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jẹ́ ká máa kíyè sáwọn o nínú àwọn wàhálà kò sí lóde ìta nìyẹn o ẹlòmí sẹ́ndì kan kò níjó lolo irọ́ ni àbí tó ti tipẹ́tipẹ́tipẹ́ yóò wá wo lọ́wọ́ yóò ti gbé wò yín náà o. lánàá lè ṣẹlẹ̀ ládùúgbò kiri ká o ló ti rọ ìrọ̀rùn mẹ́lẹ̀. yóò wá dúdú pé ilé ìtàrú yẹn lọ́wọ́ ẹ pé ìdí àyíwò lọ́sẹ̀lẹ̀ sí yóò wá di pé yorùbá máa kórìíra yíwò yorùbá máa ní èèyàn burúkú ní yíwò ó bá ń jẹ pé abala awúká ni yíwò náà máa fẹ́ bá awúká yẹn burúkú ni ó bá ń jẹ pé abala. haúsá náà ní àjò bá lè fi yàn rè abẹ́rìkà ọlọ́lọ́wọ́ amarú irú ìta sọ yẹn ọlọ́lọ́mọrú wàhálà tí wọ́n ti fi dálẹ̀ láwùjọ tá a wà lẹ́yìn àwa máa yẹ omi náà tó ṣe wípé fabricate yẹn lẹ́sà wàrọ́ àwọn ńlá ńlá mọ́dá ńlá mọ́kọ́ àmì dúníà àbí tọ́bẹ̀ yìí náà lọ́wọ́ bẹ̀rù ayé tó bẹ́ẹ̀ rí iná ló fi fa ló fi o kí la tẹ̀ bẹ́ẹ̀ sọ sẹ́ni tí ń dúnyàn torí owó torí tó bẹ́ẹ̀ jẹ tó wá ní ònílé fa pípé bìí pé kí rọ́ tẹ̀lẹ̀ ẹlòmí ọ̀kọ̀ kí ìlú ó dùn kó wọn bá ti wọ́n kó wọ́n bá ti jáde kódà ẹlòmí ìkọ̀ọ̀kọ̀ kí gbogbo stéèjì kan parẹ́ kó wọ́n tó wọn láti lówó oríṣiríṣi làwọn èèyàn fi ń pa àwọn èèyàn sára nǹkan jẹ́ tó àwọn èèyàn kan tí wọ́n nìkan jòkó lé ẹ̀tọ́ stéètì kan tí wọ́n nìkan jòkó lé ọkọ̀ àwọn èèyàn náà sára ẹ̀tọ́ orílẹ̀-èdè kan tí wọ́n nìkan jòkó lé ó ti pa àwọn orílẹ̀-èdè náà sára káwá sọ yí pé ẹni tóun náà ṣe kíni ẹni tóun náà lọ lè gbé bá tóun náà pa ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Aka kẹkẹ láàárọ̀ yìí. nínú ọ̀rọ̀ gánà àwọn àbá wa níbí abáǹsọ náà rọ wọn wípé mélòó mélòó nínú ẹlòmíì lẹ́ni tó epo di ọ̀daràn àbí nínú ẹlòmíì tó di ẹlẹ́wọ̀n lẹ́ni tó nínú ẹ̀wọ̀n lọ́wà kò sí tó gbé dẹ́wọ̀n látara kíni látara àìríkẹ àìrímu ló gbé débẹ̀ sì jẹ mu ìwọ ń ná ìwọ ń lò lẹ́yìn tó ṣe wípé abáni wàkámù ìjà lè sọ̀tọ̀ lè dí kí á ṣàfihàn wàkámù àrọ̀ èrìmí ńlá sọ̀rọ̀ sí kíníyà wàkámù àrọ̀ èrìmí ńlá sọ̀rọ̀ sí kíníyà kẹtọrọt àjà ibùfil àkàbàrí bá sẹ́mi wọn wọ́n máa ma ṣàkìlù náà yá àlà nàìjíríyà wa ma masakiluna ya ala Nàìjíríà bàbá ń bi láti kàbá mi kúbu àmàlì ha wàtẹ́sìmọ̀ òun náà kẹ̀mí rọ bàrọ̀ abájíà látàkùdùlmá làrọ́bá yá kábìrà náà àtàjẹ́ àlùna ìsábàlá Nàìjíríà àtàjẹ́ àlùna ìsábàlá Nàìjíríà takátàrọ̀ náà tòbí ni Tuguyani wartakadu alalima aju wa soru lisiya manziya tanafasa alqawmu bima la tabata laha wataka amanna ya ala najriya wataka amanuna ya ala najriya ya sadata bi biladil khairi ma farumo akada la limakrillahi afrikiya àtàdà àná lè má kiri ńlá àbíkíyà àtàdà òunà ìlà alẹ́ àlàmì iná wàlá tẹ̀gọ́rọ̀ kan tókòrò bá ti àhàlà nàìjíríà tẹ̀gọ́rọ̀ kan tókòrò bá ti àhàlà nàìjíríà níta fẹ́ mú bẹ́ ọ̀pọ̀ ọ̀nà bá ti náà àṣẹ àlàálẹ̀ rọ̀bá

wọ́n sọ ń gbà iná nínú pé kọ̀dà amẹ́jú ó kàdá ráhùn kàdá kí ládé àmúwálé bá bẹ́bí ó àbínà nàìjíríà àmúwálá bá bẹ́bí ó àbínà nàìjíríà kọ̀tí ló ń lọ bó máa bá fún ẹ̀ríkà sọ́lẹ̀ láti 1990 àwọn sọ kọ́tí ló kò sí ẹ̀wá jọjú lójú yín kẹ́ ẹ ló bò ó kéré nǹkan tẹ́ kà fún lọ́dọ̀ lọ ìjáríyá lọ ìjáríyá kọjá àlọ́ náà ní gbangba ẹ sì ẹ̀bì báwọn èèyàn fọ́nà orí yín. ẹ ń ra àwọn èèyàn mr láti bí afárí kìnnà tùdájìmọ̀nà òkúka wọ̀ òkúka nà ti nàìjíríà ẹ̀tọ́ àwọn èèyàn ní nàìjíríà ẹ̀sìn sí lóhùn ẹ̀ fún wọn lẹ́kọ̀ọ́ wọn. òun ló wá léèdì sí pé kàmùrí jálè ló èèyàn látara pé fún pépé fún fún ir nínú wa àti ló ti ó ti dèrò ẹ̀wọ̀n nígbà tí kẹ́ mú ọlọ́run nígbà tí ó sì mọ lè jà tẹ́lẹ̀ ọba jà àti ìdí náà ni kò bá bẹ́ẹ̀ tiẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n dé ta jí mú kóso jí mú náà jẹ lọ́wọ́ bàbà ẹ̀yìn báyìí òsì mọ́ tí mo pẹ̀lú wá fún lẹ́nu pa tí wá fẹ́ lẹ̀ mọ́ fáwọn tó yẹ kọ́ sẹ́kù ẹ̀ lọ́wọ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ wa ntí tá a ti yà síbẹ̀ yẹn òun ni wípé ká mà kọ́kàn náà ní gbogbo wa kò yẹ kájé kárọ̀ ọmọ ní ọmọ làkejì wa ọlọ́ọ̀bà àlejò ọlá ń sọ fún wa yé pé wa bá sábì ní wọn àríjà láàrín kẹ̀mí ọ̀hún wa nìsáà. ọlọ́ọ̀bà àlejò látara bàbá wa nẹ́bí ádámà bàbá wa nẹ́bí ádámà àtàrà rẹ̀ ló ti fàyà láwà wà wù jáde. látara àwọn méjèèjì làwọn ọkùnrin tó pọ̀ ti jáde làwọn obìnrin tó pọ̀ ti jáde ọlọ́run wá ẹ wá bẹ̀rù mọ́ ọlọ́run tó ń ṣe gbogbo àwọn sẹ́wọ̀n yìí ẹ wò ọba tó ṣe àwọn sẹ́wọ̀n yìí èmi máa ń sọ fún wa gbogbo yìí pé wọ́n kà bójú wò ni nínú àwọn táwọn ẹlẹ́kọ̀ọ́ ti kọ́lẹ̀ wọ́n ní láàrin ànẹ́bí wa ní oúnjẹ ànẹ́bí ádámà 10th century lọ́wà láàrin wọn that is 1000 years náà lọ́wà láàrin ànẹ́bí wa ní oúnjẹ ànẹ́bí ádámà ẹwà tó kó ànẹ́bí ádámà náà tákòókò táwà ìgbà òun ti tó kọjá 1000 lẹ́yìn tó ń pé gan a rí i pé mèláàdì ìsá sásìkò tá a wà yìí gan kí là ń kà àti sọ wípé twenty twenty ni that is 2025 thousand twenty five years òun nìyẹn láàrin bíbí ànábì ìsá nínú ànábì ọlọ́run tó ti dé bẹ́ẹ̀ nìyẹn fẹ́ẹ́ fẹ́ lẹ́yìn ànábì sọ̀rọ̀ láwọn àlè tàbí wa Muhammad sallallahu alaihi wa sallam náà sáà sọ ní pa náàbì ti kú gan nísìn tí ó lásán fúnra wájú ní ọdún mẹ́rin lápé àfáàn 1430 years sáà náàbì ti jáde láyé àrẹ́bì ti jáde láyé kó ti kú àrẹ́bì ti lo kí ni láyé àrẹ́bì lo 63 years láyé ó tún ọ̀gbẹ́ta àrẹ́bì náà ti ń wọ kí ni lọ ha ó ti lọ bí almost sẹ̀mọ́lá ó ti wọ̀ nǹkan bí seventeen century àbí kẹ́rẹ́ fifteen century yàrá fifteen century sáà nẹ́bí náà lè gẹ́lẹ́ òun sáà nẹ́bí jáde láyé tó ti wọ́n kẹ́lẹ̀ ti fi sẹ́lẹ̀ jáde jáde yẹn tó wá gbà yẹn káwá wò káwá wá tó pọ̀ má ìwọ tó ń fẹ́ yìí ìwọ bọ́lọ̀ tó ń tètè yẹn bọ̀ látara bàbá ńlá ànábì ádámà látara tọ́lọ̀ ti kírètì ànábì ádámà tó ti sà yẹn ni wọ́n náà máa ti wà lára rẹ̀ a wà ní kòkòrò ní ládùúgbò lára ànábì ádámà wá bí transfer from another to another till kò láti orí ànábì ádámà tó ti transfer bọ̀ o ti transfer sára wà o ti transfer sára ẹni tó náà bí omi lórí bàbá bàbá rẹ̀ tọ́nà bá lóun pa àwọn akẹ́rẹ́ láyà ànábì náà kéde gbogbo àyàn lẹ́yìn gbà náà o àwọn tó fẹ́ kù fún wọn gbàgbọ́ pẹ̀lú ànábì náà ń àwọn náà làwọn táwọn náà gbà fún sẹ́kùlé ni o wọ́n tún wò báyẹn tàbí bọ̀ láti kà náà ó gbá lórí bàbá bàbá bàbá bàbá bàbá rẹ̀ tó gbá lórí bàbá tó bí ọlọ́mọ tó bá ti gbé jì rẹ̀ gbàgbà ló gbà yẹn kílọ̀mẹ́ mọ̀ sọlé tọ́lọ̀ wa ń sọ fún ẹ pé wọ́n dákò lọ bẹ̀rù wọn náà tọ́wọ́ sọ pé wúdàlà ẹ̀yìn àti ẹ̀ parí tí bá dákọ̀ àlá ẹlòmíì ọmọ ẹlòmíì bọ̀ àlá ò lẹ́sọ bá fúnká máa sì ó sin ẹ̀dá ó mú bóòsì lórí ẹ̀dá tó ń sìn ó tún múra kankan lórí ẹ̀dá alẹ́ni tó dá tó ń sìn yìí ni ọmọ ẹ̀sìn ọwá bèèrè pé ta ni àlá ọlọ́run àmàdúpẹ́ o ọlọ́run àmàdúpẹ́ o àbíká ọlọ́run àmàdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọ̀gbọ́n ìka àmàdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ni o bí bá ẹ̀kọ́ náà ló ní ká dá àwọn ọmọ fún rẹ̀

àlẹ́bí dábà lónà bí ọba tẹ́ mọ́ bíbẹ̀ ra yín wàlà ara ẹ fi páyà oṣù bí ẹ má jọ já látọwọ́ yín. ọlọ́wọ́ bá lè fi ọlá ní ẹ má jẹ́ bí ó Rasulullah sallallahu alaihi wasallam ní láyé ìfúnlẹ̀ ìjẹ́ náà kọ́ bí gbogbo ẹni tó mọ̀ ẹbí bá já lọ́wọ́ ẹ̀ kò lè wà ní jẹ́nà o gbogbo ẹni tó mọ̀ ẹbí bá lè kẹ́lẹ̀ tó bá já lọ́wọ́ rẹ̀ kò lè rà ní jẹ́nà o gbogbo ẹbí ọ̀pọ̀lọpọ̀ já lọ́wọ́ rẹ̀ o kọ́ ọba lè rà ní o àdébí ló kọ́ ẹbí ọ̀pọ̀lọpọ̀ já lọ́wọ́ wa o kálí bá dúkẹ́lẹ̀ kálí bá rà ní jẹ́nà ọlọ́wọ́ sọ fún wa yí pé náwó akára lè kọ̀rọ̀ kí bá ọlọ́wọ́ báyìí. ọlọ́wọ́ yí ni ọba tí ń wò yí ni àìmọ̀ ọ̀yàlẹ̀ amẹ́lẹ́wọ́ ọba tó ń sọ yí pẹ̀lú lẹ́yìn tẹ̀sí mọ̀ sí ha ó sì ń sọ ọ́ lẹ̀ bó ti bẹ́ẹ̀ rí kọ́ lẹ̀ mọ̀ sí àlà ha ó sì ń sọ ọ́ lẹ̀ bó ti sè kọ́dà ìyẹn nìkan kọ́ ìjùzíyé ìjùzí kún sí ha yóò san ilé ẹ̀ka lórí tẹ́ bá ṣe ìtumọ̀ rọ̀kì ìbùnìyẹn. Mhm. Àbá lónìí kọ́ yẹn, ọlọ́run bá rí tọ́lá ní náà wọ́n aká náà lè kọ́ ọ̀rọ̀ kí ibà dájúdájú wọn lọ. Òun sọ ní o, olùsọ́lò jẹ́ fún yín. Sísọ wá jẹ́ òun sọ Owó sì san wá lẹ́sàn tó wọ́n bá wá sàn kan ìtọ́sọ̀tọ́fin ẹ̀rẹ́ ẹ̀ká bẹ́ẹ̀lú tó wá ti mọ̀ kọ́ pẹ̀sán sápò láà bẹ̀rù ọlọ́run bẹ̀rù ọlọ́run bá tó wá ti mọ̀ kọ́ pẹ̀sán lórí ọ̀rọ̀ sí i nítorí àdúgbò wa àwọn ayàtà kàyí àwọn kókó tó pé á rí àwọn tó ń bàjáde lọ́la lágbàgbé táyà kàyí tábánikà máa kàá ju fún ọ̀wọ̀ láyà àdúgbò bá àdúgbò bẹ̀rẹ̀ tẹ́ẹ̀ pé túrà ìfẹ́ ní ní jẹ́ owó oníjẹ́ kíláàsì nìta tẹ́ẹ̀ bá ti sọ tẹ́ẹ̀ bá mẹ́rin bàjẹ́ la pẹ̀lú ọ̀rọ̀ òun náà láàbùsọ̀ lọ́la ayé ayé náà láàbùsọ̀ kà lọ́la kátó wa bọ́sẹ̀ ayé àti ọmọ tẹ̀lé pẹ̀lú àwọn ìṣàkóso máa ń fún ọ kíláàsì nìta. àfihàn wa dídùn bàlá tẹ́kẹ́ sàlù wọn àfihàn wa dídùn bàlá five times.